Diplomatically, we don't expect all countries to endorse or support it. Britain ò ní ever fún if we go to learn in Finland Britain were aware of it but until ti late lórí ọ̀ Biafra but ọ̀dọ́ tiwa gangan ni wọ́n mọ̀ pé yánpọnyánrin ti lè ṣẹlẹ̀ ṣẹ́rí gbogbo ti Biafra yẹn ẹ assume pé tó bá jẹ́ pàwọ́ la make move yẹn lánàá gbogbo nàìjíríà ti dàrú kódà àwọn northerners àti máa pààyàn sí north olórí burúkú àwọn ti north yẹn wá ti máa pa àwọn èèyàn wa sí north wá ti máa attack àwọn èèyàn wa tó bá jẹ́ pé àwa la ṣe declaration táwọn biafra ṣe lálẹ́ àná àbí lọ́sàn àná which they are officially called United States of Biafra tó bá jẹ́ pé àwa la gbé yẹn lánàá ẹ̀ eh? bí ṣe bá ń sọ̀rọ̀ báyìí yánpọnyánrí ti máa ṣẹlẹ̀ nínú nàìjíríà wọ́n ti máa bẹ̀rẹ̀ sí attack àwọn èèyàn wa ní north. Is the movement compromised? Not anymore for now. In tó fẹ́ compromise ẹ̀ àti gé ẹ̀ka yẹn kúrò and we have been able to stabilize it back. It took a bit of time and that was Dupe Onitiri òun ló destabilize movement yẹn along the line but mo lè confam fún gbogbo ọmọ Yorùbá pé we are back on the right track. mo kí wa lẹ́ǹkan sí pé ibi tá a báṣẹ́ dé ó kù níbọn ró lọ́sọ̀ọ́ iṣẹ́ pọ̀ tá a fẹ́ ṣe mo kí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń darapọ̀ mọ́ wa mo kẹ́yìn tẹ́ jù mí lọ mo kí ẹ̀yin tí ẹ jẹ́ ọ̀jọ̀gbọ́n mo kí ẹ̀yin tẹ́ ń kí wa pé akíkanjú ni wá akẹ́yìn náà tẹ́ ń bá wa gbọ́ ètò náà kò sí ọ̀nà àbáyọ kankan ju pé a fẹ́ lọ a dẹ̀ máa lọ tá a bá lówó a gbọ́dọ̀ prepare fún agídí láti fi lọ ẹ bá wa wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan láti bá wa gbádùn ètò eléyìí tí a mú wá fún wa lénìí ó yá ẹ jẹ́ ká gbé wa débẹ̀. mo kẹ́yìn wa mo kíyàn pé ó tójọ́ mẹ́ta èmi náà mo wà nù lé mi tí mò ń relax tí mo dẹ̀ mọ́nítọ̀ gbogbo tó ń lọ gẹ́gẹ́ bí èyí náà ṣe ń wà concern mo kí gbogbo ẹ̀yin tẹ́ pè mí pé Mr. Koiki àárín yín tábàárí yín tújọ́ mẹ́ta a gbọ́dọ̀ búrò yín ẹlòmíì ìjọ kan ẹlòmíì lẹ́yìn ìjọ mẹ́ta ẹlòmíì ọ̀tẹ̀ mọ̀ pé mò ń sí lórí life ẹ̀ẹ́bí ilé ayé ṣe rí nìyẹn èmi torí ẹ̀rín mi nísìnyí lẹ mọ̀ pé mo wà life ẹlòmíì ò wà àwòkúta ẹ̀ bọ́dà adúpẹ́ fẹ̀yìn tẹ wà bọ́dà àtẹ̀yìn tẹ care ẹlòmíì ò rí wa ó sì ń sanwó fún mi mo kí àwa comfort ológun jà kò ní tán níbi gbogbo ìtẹ́tí mu ní gbogbo ìgbà láti bí ọdún mẹ́rin monthly ni ẹlòmíì ò rí wa ó ń fi àdúrà ránṣẹ́ sí wa pé ah! bàbá kan tẹ wà concern pé Koiki ah àwọn ọ̀rẹ́ lórí star radio àwọn ọ̀rẹ́ lórí lórí show but àwọn ará àwọn ọmọ ẹ tó ń jáde ìwọ gangan náà kọ́ mo ní àlàáfíà mo wà bàbá ah! because ẹni táwọn èèyàn ń gbúrò táwọn kan dẹ̀ gbúrò ẹ̀ àwọn èèyàn gbọ́dọ̀ wà worried so mo kí gbogbo ẹ̀yin tí ẹ wà worried and concerned kò sí nǹkan tó ṣe mí o inú ilé mi náà mo wà mo dẹ̀ ti láàníyàn tẹ́lẹ̀ pé mo máa take a break kó tó di pọ́rọ̀ Simon jáde kódà bàbá Èkìtì ló fún mi ní heads up pé kí ni mò ń gbọ́ nípa Simon Ekpa and that was on Thursday bọ̀ gẹ́gẹ́ bí àwa tá bá gbéṣẹ́ yìí náà dání tí a dẹ̀ ti rìnrìn àjò díẹ̀ bí ẹ̀mí ṣe ń sọ fáwa náà àtijọ́ Monday ni mo ti ń sẹ́ǹsì pé nǹkan right because mo rí pé Simon ò post nǹkan kan látijọ́ Monday the last poster was picture àwọn tó lọ gbá bọ́ọ̀lù that was his last post nígbà to the Tuesday must send the must send message sí but mo wo mo number tí a fi ń bára wa sọ̀rọ̀ mo rí line yẹn kò look like pé on or is off nígbà to the Wednesday ah, mo rí pé activities lórí platform ẹ̀ because àwa ta bá ń jàjàǹgbara báyìí tí a dẹ̀ mú ní òkúdùn pé a serious o gbọ́dọ̀ máa wà worried náà nípa ẹlòmíì tẹ̀jọ́ ń jàjàǹgbara yẹn especially somebody like him èmi mọ̀ pé kò ń travel out of the country in the last two years Simon okuro nínú Finland for his own safety and security because worry lè fẹ́ mú gan ni èmi dẹ̀ ń sọ fún gbogbo ọmọ Yorùbá tó ń wá against àwọn Biafra pé àfi tó bá jẹ́ pé ìyà ò jẹ gbogbo wa ò bá wà lábúròdù torí ìkàlẹ̀ yín. And like I always say, I'm not here to defend them. wọ́n sọ statement kan táwọn kan wà a bit upset nínú declaration wọn lánàá pé Yorùbá contribute ṣèbáwá mọ̀ pa n contribute ẹ eh, ẹ jẹ́ káwọn sọ yẹn but the fact remains is that a gbọ́dọ̀ kúrò nínú nàìjíríà òun ni the most important part of it so mo kọ̀ wá bíbá àkókò ti ní káwọn èèyàn support wọn láwọn support ok ó láwọn kankan táwa náà fẹ́ ta fẹ́ send sáwọn ọmọ wa nílé òun ni mò ń park lọ́wọ́ níjọ́ Thursday and I looked at the time because journalist máa wo time nígbà tí Baba, Èkìtì pè mí it was almost uh, coming up aago méjì ò tí lù ní UK mo kàn páàkì àwọn kan tí a fẹ́ a fẹ́ fi ránṣẹ́ sílé mi kọ́ Baba, Èkìtì wọlé bí bàbá Kóìkì pé àwọn ń gbọ́ pé wọ́n mú Simon Ekpa mo ní mi ò tí gbọ́n kankan o mo ní kó kí n confirm mo dẹ̀ drop and the first thing tèmi máa ṣe ni pé mo èmi ní nọ́mbẹ̀ ó ṣe easy so mo pe nọ́mbà yẹn straight mo ní pé nọ́mbà yẹn ò respond gbà máa lọ sórí mídíà mo rí pé Simon ní ibi Simon lọ́run ni gbogbo yẹn sọ mo dẹ̀ pe CSI mo fún un ní update mo pe bàbá Akíntóyè mo lè pe ìyàwó mi náà pé báyìí báyìí báyìí but as far as I can say Simon is in a safe hand ìlú tó wà ìlú tó safe ni so ẹ jẹ́ kí ọkàn wa kó balẹ̀ torí mò ń gbọ́ pé wọ́n náà pọ̀lọpọ̀ àwọn kódà àwọn ọ̀rẹ́ mọ̀ sí mi kan wà down ẹ mọ̀ pé àwọn ìyá tó wà nínú movement làwọn ìyá yẹn torí tágbàlagbà tó ń follow Simon Ekpa bá down àwọn ìyá tó ń náwó nára fún rally fún dinner eighty seventy years old nínú wọn ìwọ ọmọ kéékèèké wa ń sọ pé ẹ tó bá mú Simon Ekpa ńkọ́ á má ṣe àwọn ìyá tẹ́bi ò pa tó wà wọ́n wà worried àwọn tó wà lamẹ́ríkà Canada all over the world ní nàìjíríà náà jọ̀rọ̀ àwọn ìyá wa kan pè mí náà pé ah pé Mr. Koiki kí ni mo fẹ́ kí ni mo gbọ́ there are a lot of things I know that I won't give out lórí ọ̀rọ̀ Simon but all I can say is that he's in a safe hand ẹni tọrọ yẹn bá yé bẹ́ẹ̀ yẹn ò ní kó yé I will leave it like that mo kí olóyè dáadáa ọ̀pọ̀lọpọ̀ Yorùbá gan fẹ́ kí olóyè wà against the Biafra wọ́n fẹ́ ká ní any relationship pẹ̀lú wọn most importantly wọ́n fi pé mi ni mò ń púṣì CSI lórí ọ̀rọ̀ Biafra kódà wọ́n fi pé mi ni mò ń púṣì Baba Akintoye at eighty nine olóyè at uh, eh, baba baba baba dáadáa táwa lèmi. mo kí bàbá mi olóyè Ìgbòho um, ẹ má ẹ̀ka wà too worried lórí Simon iṣẹ́ ń lọ lórí ìrìn àjò wọn wọ́n dẹ̀ ń tẹ̀síwájú lóòótọ́ ẹlòmíì lè máa gbàgbọ́ pé declaration tó ṣe lánàá kò mú kankan jáde hmm. oh my god ẹ ṣe rí ìjà Yorùbá nation àti Biafra in the spiritual realm ni tó bá sí nínú spiritual realm a ní máa rí táwọn èèyàn máa sọ̀rọ̀ from the spiritual side of things pé Ọlọ́run ti ya flag Nàìjíríà àti gbọ́ yẹn many times bí wọn náà bá wá ṣì wà in doubt ìwọ náà ní àǹfààní láti lọ sínú that spiritual rain. o máa fi rẹ sílẹ̀ ni kò ń ṣe pé o ní láti ṣe nǹkan kan ju pé wàá ṣe àwọn àdúrà kan níwọ̀nba tó bá mọ̀ ṣe pé kọ́lọ̀ ń fi gàgà nàìjíríà wọ̀n pé ṣé ọ̀nà àbáyọ ṣì wà nínú nàìjíríà ìyẹn ni the first thing then you realize that kò sí ọ̀nà àbáyọ mọ́ now tí nàìjíríà bá tán nínú spiritual rain the physical side of it báwo la ṣe fẹ́ activate ẹ̀ òun làwọn Biafra ṣe lánàá because àwọn náà gbà pé from the spiritual realm the country called Nigeria is gone but ibi táwa wà òun ni pé our very very diplomatic people and we are very concerned concern in the sense that kò ṣe pé bàbá Akíntóyè ò lè make a date now but wọ́n ní Yorùbá máa ń ṣe nǹkan pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àgbékalẹ̀ ohun èmi náà pé kódà ṣe mọ̀ pé tó bá jẹ́ pé December second táwọn sọ yẹn ṣe mọ̀ kán ti declare lánàá wọ́n ti declare lánàá already They are, they are fully a country now, regardless of whether you believe it or not. So even táwa gan bá na fi declare ní second tó fi declare àwọn ti declare lánàá. The question then is nígbà wo ni Yorùbá náà fi declare òun ni ìbéèrè tọ́pọ̀lọpọ̀ yín béèrè. And I'm saying that ká tó take that stage ká tó lè lọ sí that next step do we have that extra funding to be able to do it? The answer is no. Fact lẹ gbọ́ lẹ́nu mi lórí and I said no media should challenge what I'm saying tonight. Àwọn náà ni challenge it because some of the media knows what I'm talking about. We don't have the funding to make that full declaration. Mo mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ but that's the fact. And if owo tó lè fi sọ pé declare kò ṣe pé ó need owó tó pọ̀ but you need certain substantial amount of money to be able to do so kò sí owó do we have countries that will back us ìlú tó fẹ́ báàkì wa èmi ò mọ̀ because that is a very sensitive area tí bàbá kí tó yóò gbọ́dọ̀ sọ fẹ́ anybody àfi tá a bá fẹ́ compromise ìlú yẹn or tá a compromise yorùbá nation tá a gbé dání gan because ìlúkìlú tí a bá lọ announce níta pé wọ́n ń báàkì wa tí a ẹ̀dẹ̀ tí jáde sójú títì ìlú yẹn máa back out ni o kódà bẹ́ẹ̀mi gan bá mọ̀ pé ìlú kan wà tó ti sọ fún mi sétí mi kódà kò tó bá jáde lẹ́nu mi mo ti dalẹ̀ yorùbá nìyẹn fact lẹ gbọ́ lẹ́nu mi even if i know pé à ìlú báyìí o ìlú báyìí o wọ́n máa fún wa ní backing kò ń ṣẹnu Koiki Media ló gbọ́dọ̀ jáde wá sàn ẹ̀ síta mo ti dalẹ̀ yorùbá nìyẹn wọ́n dẹ̀ ní tó bá dalẹ̀ kí ló máa ṣẹlẹ̀ ó máa balẹ̀ lọ èmi ò dẹ̀ fẹ́ dalẹ̀ nítorí mi ò fẹ́ balẹ̀ lọ torí ọ̀dàlẹ̀ balẹ̀ kú ọ̀dàlẹ̀ nìkan ló gbọ́dọ̀ bá lọ nínú ìrìn àjò yìí kò ń gbogbo èèyàn ló máa support ẹ̀ òfin MC Ọmọlọmọ support Yorùbá nation náà báwọn ṣe máa jẹ president union ló ń jà fún ẹgbọ́n tí èyí tí wọ́n mú nìbàdàn ẹgbọ́n kábàkàbà tó ń sọ they are not interested kódà àwọn kan tí ń jà ní sí mo sọ fún àwọn ọmọ àlè Yorùbá mo rí lórí x lálẹ́ àná ta ló máa wọ́n ní wọ́n ní Ogun State ò tí ì jẹ gọ́vnà àwọn kan wá ní ṣé Jẹ̀bú Rẹ́mọ kò ń ṣe Ogun State mọ́ wọ́n ti wọ́n ti sọ̀rọ̀ politics twenty twenty seven bìkọ́ bó ṣe yé wọn mọ́ nìyẹn bó ṣe yé ọmọ Yorùbá mọ́ nìyẹn politics ẹ̀ bàtàmàlà lọ ti ronú sí ní twenty twenty seven ǹtẹ́ ẹ̀ka máa ronú pé báwo la ṣe fẹ́ short gbogbo ẹ̀ down and like I said bójú ọ̀nà Ògùn state la máa kọ́kọ́ fi ṣe stepping ground wa àwọn kan ní Kóìkì máa ẹ̀ bá lo pàfẹ́ àìjákẹ́ àwa lá nílẹ̀ a lè a lè wọnú government house wọ́n á yìnbọn pa bíi méjì mẹ́ta but i take over government house yẹn i dey take over gbogbo Ogun state i dey máa bá Tinubu fa wàhálà láti bẹ̀ bóde ẹ̀ pé Lagos la fi take over but ǹjẹ́ take over yẹn kí ló ń fà tó ń delay kí ló dé tí kò ṣe push out kí wọ́n slow ẹ̀ down fún kankan ni i can tell you that it is not so yín tèmi bá sọ níbí báyìí confam ẹ mọ̀ pé like I said nínú movement yìí kò sí nǹkan tó ń lọ tí mò ní tí mò mọ̀ pẹ̀ àfi tí bá dákẹ́ tí mò ń wò kò sí ọ̀rọ̀ àṣírí kankan pé torí Tinubu ló ṣe ń dá Yorùbá nation dúró ẹ kọ́kọ́ mú yẹn sẹ́gbẹ̀ẹ́ one of the major things tó ń dá dúró òun náà mo ti sọ lálẹ́ owó ni Fat lẹ ti gbọ́ lẹ́nu mi lálẹ́ yìí nǹkan tó ń da dúró owó wà nínú ẹ̀ diplomatically we don't expect all countries to endorse or support it Britain ò ní ever fún ẹ fi pé gbogbo tó lọ ní Finland Britain were aware of it but ó ti late lórí ọ̀ Biafra but ọ̀dọ́ tiwa gangan ni wọ́n mọ̀ pé yánpọnyánrin ti lè ṣẹlẹ̀ ṣẹ́rí gbogbo ti Biafra yẹn ẹ assume pé tó bá jẹ́ pàwọ́ la make move yẹn lánàá gbogbo nàìjíríà ti dàrú kódà àwọn northerners àti máa pààyàn sí north olórí burúkú àwọn ti north yẹn wá ti máa pa àwọn èèyàn wá sí north. wá ti máa attack àwọn èèyàn wa tó bá jẹ́ pé àwa la ṣe declaration táwọn Biafra ṣe lálẹ́ àná. No àbí lọ́sàn àná which they officially called United States of Biafra tó bá jẹ́ pàwọn alágbègbè sẹ́yìn lánàá ẹ bí ṣe bá ń sọ̀rọ̀ báyìí yánpọn yánrin ti máa ṣẹlẹ̀ nínú Nàìjíríà wọ́n ti máa bẹ̀rẹ̀ sí attack àwọn èèyàn wa ní north Is the movement compromised? Not anymore for now. In tó fẹ́ compromise àti gé ẹ̀ka yẹn kúrò and we have been able to stabilize it back. It took a bit of time, and that was Dupo Nitiri. Òun ló destabilize the movement here along the line. But mo lè from fún gbogbo we are back on the right track. Olórí burúkú ẹ̀ tí kò ní kú síbi táṣọ But we are back on the track. Tinubu dẹ̀ máa jìyà yìí fún in tó ṣe yẹn lórí ìrìn àjò yìí níbi tó bàjẹ́ dé èmi ò gbàdúrà kú fún but pé kò ní kò ní kò ní kò ní ráre pé lórí ọ̀rọ̀ in tó dàrú mọ́ Yorùbá nation yìí lọ́wọ́lọ́wọ́ ẹ̀ òun ló ń bọ̀ lọ́nkàn yẹn ó máa jìyà torí gbogbo ohun tí ìyá yẹn ṣe pátá Tinubu mọ̀ nípa ẹ̀ olórí burúkú Tinubu tẹ̀ ń rí yẹn gbogbo tí onítìrì ṣe pátá Tinubu ló bá kẹ but we are back on the right track adúpẹ́ fáwọn onílẹ̀ adúpẹ́ fáwọn tó fira wọn sílẹ̀ tí wọ́n ń ṣe gbogbo àdúrà lọ́tún lọ́sìn torí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àdúrà is needed àwọn tó sùn tó ọ̀wọ́ àdúpẹ́ fún wọn àdúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ ní làákàyè náà pé ó yẹ káwa náà ti lọ bẹ́ẹ̀ ni ó yẹ ká ti lọ kódà ó yẹ ká ti lọ ní last year kódà ó yẹ ká ti lọ ní two years ago òṣèpẹ́ yìí lẹ́sẹ̀ máa sọ fún wa pé ó yẹ ká ti lọ but ìbéèrè kan ni pé ǹjẹ́ a ní owó láti fi sọ̀pọ́tì ìrìn àjò yìí níwọ̀nba tó kù kólúkálukú gbà lálẹ́ pé a ní owó yẹn lọ́wọ́ were lacking the fund owó wà lára tó ń slow ìrìn àjò yìí down now and that's a fact tẹ́lẹ̀ kọ́kọ́ bá ń sọ fún yín lẹ́ni program tó ń ṣe olúkálukú kàn ń ṣe program ni just in tó ń pè ní awareness ni but the bulk of the problem now is the funding is a bit low to make the final push. gbóhùn wá ká sọ pé fúlàní géyàn kódà wọ́n bá gé first class ọba lórí it doesn't matter must be send message sí mi ó ní wọ́n pọ̀ ọba kan àbí nǹkan kan àbí baálẹ̀ kan mo ní good luck to them bí ṣe sọ fún nìyẹn gbogbo yẹn ò lè stop torí pé fúlàní ti wà láàrin wa tó pọ̀ gan. wọ́n pa kan náà wọ́ọ́rì ọ̀wá kan èmi ò tẹ̀ mọ̀ pé òun ni even though pé mo dá owó sí ìyàwó to the Biafrans tonight I'm speaking directly to the Yoruba people tomorrow we'll be back in Finland so you will get lost in the broadcast tonight the address tonight is in Yoruba and to my people you know towards the Yoruba nation movement but we're back in Finland Latvia tomorrow God's willing as soon as I get a signal I'll be ready gbogbo ẹ̀yin Yorùbá gbogbo àwọn tá à ń gbọ́ tó ń lọ attend the Biafra convention yìí àbí tọ́lọ́ṣe lánàá iṣẹ́ ni o iṣẹ́ làwọn Biafra ṣe débẹ̀ àwa náà láwọn ọ̀jọ̀gbọ́n adẹ̀ láwọn tó ní láàrin wa níwọ̀nba àwa tàjọ ń bá rìn àjò yìí lọ but the problem is that ẹlòmíì ẹ̀ eh, in tó ó fi mọ̀ ibi tó fi sí tó yẹ kó jókòó sí ó fẹ́ túmọ̀ tó ń lọ níbòmí kódà ẹlòmíì fi mọ̀gbà tí olóyè Ìgbòho bá gbé ó bá gbóúnjẹ sẹ́nu ibi tó lúkálukú wa tó bá fi wá sí ni ká wà mo ń sọ̀rọ̀ nípa ìkànnà ọmọ wa kan tí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá wà lórí status mi tẹ́ máa rí picture ní last week ìkànnà àwọn èèyàn wa ló send picture ẹ̀ sí mi nígbà tí mo post àwọn tí ó jẹ́ akíkanjú tó ti lọ sorry status mi wọ́n wá send picture wá fún mi mo dẹ̀ rí dáadáa nígbà tí mo lọ́lé ní twenty twenty one mo á béèrè pé nígbà wo ló ní ó kú ẹni yẹn wá <coughs> ẹni yẹn wá sọ fún mi pé ṣèbí mo fún ìyàwó ẹ̀ lówó láìpẹ́ nígbà tí wọ́n sọ pé ìyàwó ẹ̀ bímọ nǹkan kan mo ní orúkọ tèmi mọ̀ sí kọ́ ni orúkọ tí wọ́n ń pè nínú gúrúùpù yẹn ni so kò jẹ́ kí n mọ̀ pé òun ni mo dẹ̀ rí píkítù ẹ̀ ó wá ó shock mi gan nígbà tí mo rí ikú ẹ̀ ìnà bó ṣe ọ́ lé ẹ̀ sílẹ̀ lẹ̀ ọlọ́ba àforíjì mo á béèrè pé báwo ló ṣe kí ló pa á because ẹ mọ̀ yorùbá sì ní nǹkan lọ́wọ́ ibi tó bá mọ̀ dé mi má dẹ̀ wá bí mi pé ibo lèmi mọ̀ ìwọ náà ni kò rìn ìrìn àjò tiẹ̀ síwájú lọ sọ mo ti sọ ní three years ago lọ sí ìdílé ẹ lọ bèrè lọ́wọ́ àwọn àgbàlagbà kó tọ́ ẹ sọ́nà torí mi kọ́ ni máa júwèé lé babaláwo fún ẹ ìwọ ló gbọ́dọ̀ ò rìnrìn àjò tiẹ̀ olúkálukú ni kò rìnrìn àjò tiẹ̀ wọ́n wá náà fúlàní ló pa ah! fúlàní ló pa kẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ I won't go into all the details but tí mo lè sọ ni pé wọ́n ní àtáàkì yẹn òun náà dúró dáadáa àmọ́ kò ní ọ̀pọ̀lọpọ̀ eh, gúgúrú ṣé ká pè bẹ́ẹ̀ nínú ẹrù tó gbé dání ìyẹn gìtá tó gbé dání pé kò sí kò sí ẹ̀pà nínú ẹ̀ <laughs> kò sí ẹ̀pà nínú tí ìrèké téèyàn gbé dání kò wá sí ẹ̀pà kókó ẹ̀pà bíi abí márùn so later war war over power war over power mo kí àmì comfort ológunjà mo ti kí lẹ́ǹkan mà kẹ́tọ́ wọlé èyí tó kẹ́ ẹ má wà jealous mọ́mí mi dáadáa nìyẹn <laughs> mo kí gbogbo ẹ̀ màmá tó kù náà ọ̀rọ̀ yẹn wá ó ó ó ó gbogbo last week yẹn mo tẹ̀ mọ́ bó ṣe ṣe mí lára mo máa ń wo báwọn terrorist yẹn ṣe máa ń kó weapons ara tí gbogbo wa máa ń rí wọn nínú fídíò àwọn ọmọ tiwa wá jáde wọn wá ní kò sí ẹ̀pà nínú nǹkan tó gbé jáde ah! mo á wọ́n dà pé so how do we save the Yorùbá people ìwọ̀nba àwọn tí wọ́n kó jọ níwọ̀nba díẹ̀díẹ̀ à ń pè wọ́n ní warrior tí wọ́n wà equipped èmi ò ní torchlight èmi ò ní bàtà èmi ò ní kinní kan tí wọ́n dẹ̀ fẹ́ protect wa nígbà táwọn gọ́vnà sọ pé tó bá máa pa wá kọ́ pa wá èmi ò mọ báwọn gọ́vnà wa ṣe decide pé wọ́n hate wa gan-an torí gbogbo tá à ń ṣe pé insecurity nílẹ̀ Yorùbá they are the chief security of the land and yet they refuse to protect Yorùbá land that for me is a little bit concern pé àwọn tó yẹ kó kó ṣe ààbò fún wa àwọn ni wọ́n wà against wa ìyẹn àwọn governors wa they have the money they are well funded nínú kéékèèké táwa wa tún wé lò pé ká fi support àwọn èèyàn wa kò sí enough mo wá ń bèrè pé nísìn pé ṣé ó possible pé ká pé káwọn ọmọ kan wọnú igbó lọ nísìn kí fúlàní kọ̀ waste wọn síbẹ̀ nígbà tó sí ẹ̀pà tó máa fi yes lóòótọ́ bí wọn bá ṣiṣẹ́ akíkanjú ọmọkùnrin sára torí pé ẹ̀ẹ́. Eh, like I said ilẹ̀ Yorùbá ṣì ní but we must also have you know, the new technology to fight back because àwọn tá a fi bá jà méjèèjì làwọn ń lò mo kí gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ń wọlé gbogbo náà ni máa kí ẹ má bínú pé mo dárúkọ ká má get carried out of the program gbogbo yín ni mo rí kọ́mẹ́ǹtì yín ẹ̀yin tẹ́ ń béèrè pé ń bọ́lá máa sanwó sí kankan màá fún yín ní update tó bá jẹ́ pé lórí ti ẹ̀ wọ ọ̀ràn mi yàn tán ní ká máa ṣe. so for me tabana ní seven hundred people ẹnìkan náà ní seven hundred bẹ́ẹ̀ three hundred bẹ́ẹ̀ two hundred bẹ́ẹ̀ how do we fund them ìyẹn ni question tí a ní láti béèrè lọ́wọ́ ara wa. hundred people can hold Lagos State to ground for at least seven days if we prepare them between now and the next six months. 1,000 people can take the next two states. 5,000 people can shut down the whole Southwest. But can we fund it? And how quickly can we fund it? Òun ni ìbéèrè tí mo gbọ́ lálẹ́. Kò ń ṣe pé àlọ́run wo prógámù yẹn kan mo fi dárúkọ àwọn mídíàs wa kankan. Kọ́ máa ní pé Kóìkì ń dárúkọ wọn lórí platform ẹ̀. Well, bá me three thousand like I said ìyàn dẹ̀ ń parọ́ kínní kankan twenty five thousand people ló program àmọ́ pé àwọn ọmọ Biafra ló pọ̀ jù ń bẹ̀ torí àwọn la ṣe program yẹn fún lánàá but I did not receive one one pound out of the program tá a ṣe lánàá not even a super chat nínú backup channel wa ṣùgbọ́n òun lálẹ́ nísìn Azeez fún mi ní ten dollar nísìn just our ara wa lélẹ̀ so we are doing it because we need to work as a media to make sure that in tó ṣe ní Finland yẹn Nigeria media ò ní gbé kò ní da kíró àwa náà má gbé we didn't do it because of money mo lọ wo video yẹn again twenty five thousand people have watched it ẹ imagine tó bá jẹ́ pé one one pound làwọn èèyàn dá fún mi lánàá twenty five thousand pounds bẹ́ẹ̀mi náà bá tẹ̀ mú five thousand pound pé ìyàwó mi ó yá gbà for the next one year má tó wá bá mi fún wọlé mo kàn ṣe ẹ̀fẹ̀ ni the remaining twenty thousand pounds màá fi màá fi ten thousand pounds inú ẹ̀ màá ní kó fi lọ ra ìpà ten thousand pounds màá ní kó convert ká fi ra ìpà a máa lò nísà nílò nísà a máa tọ́jú ẹ̀ pamọ́ ibi tó ti máa ra èèyàn máa wọ́ọ̀rì nípa yẹn but ìbéèrè ni pé How do we push our people out to the last part of this movement and make sure that ọ̀nà tí a fi sọ pé kò ní dìjà a gbọ́dọ̀ prepare tabajade tó bá ṣàwọn èèyàn léṣe ìjà ní medical equipment láti tọ́jú wọn tó bá yìnbọn fún wọn because kẹtọgbẹlòmíd hospital ó ṣeéṣe kí ẹ̀mí bọ́lá rẹ̀ tọ́ba tọ́ba yìnbọn fún yàn níbi tá ti jáde how do we treat them right on the spot kápẹ̀ tó stabilize wọn pa fẹ́ gbé wọn lọ sí ibi tí wọ́n ti máa ní ìtọ́jú tó pọ̀ àní à ń dáwó ẹ wá lọ́ra bọ́n o ẹ̀gbọ́n mi dáadáa o à ń dáwó pé Nigerian government máa àtáàkì wa tàbá jáde ìjà wa náà prepare fún pé àtáàkì yẹn o bá ṣe máa make sure páwọn ọmọ wa tó máa jáde We wà protected against that kind of situation. ẹ jẹ́ àtọ́ fún yín wọ́n mú Simon Ekpa mọ́lẹ̀ wọ́n mú mọ́lẹ̀ ìjà ń bọ̀ ní south east o mo kọ̀ ra yan sí kéré ni o ẹ mọ̀ pàrọ̀ lé tẹ́ńtẹ́ máa ń sọ fún yín ìjà gidi ń bọ̀ ìjà gidi àwọn ti rẹ́dì weapon gidi wà lọ́wọ́ wọn medical equipment wà lọ́wọ́ wọn àwọn ò ní weapon but ǹjẹ́ a lè ra two three forty foot container of medical equipment láti fi make sure pé tá bá push out within the next six months within the next one year within the next two years ẹ má rò pé ó pẹ́ gbogbo kìíní ló ń pè ní logistics we must have them ready to push out you don't have to buy it from outside a lè ra kúrò lọ́wọ́ àwọn tó wà lọ́wọ́ ẹ̀ ní nàìjíríà kó dẹ̀ wà lọ́wọ́ àwa but it needs funding ìyẹn ni àkọlé ètò ta lẹ́yìn mo ṣe béèrè pé tẹ bá lọ wo topic tí mo fi sí lálẹ́ torí ẹlòmíì ẹ wo topic yẹn tẹ bá lọ wo àkọlé ètò ta lẹ́yìn mo béèrè pé do we have the fund? Ǹjẹ́ a ní owó? Do we have the fund available to push our Yoruba nation movement further? A fi push it further. Ìyẹn náà rẹ̀ ṣe sọ pé Kóìkì ìgbà ni bàbá Kítóyè máa declare. Èmi wá ń béèrè pé tí bàbá Kítóyè bá ní káwọn èèyàn jáde síta, ta dẹ̀ jáde tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí yin tear gas tó yin life amination. tó bá ba ẹni ta ní kó jáde ìjà lè sáré fi bandage ká fi rápù bẹ̀ kí a dẹ̀ sọ fún nọ́ọ̀sì kan tí a ti fún lówó tó máa wà níbì kan tá a máa gbé wọn lọ síbẹ̀ tó máa yọ ta àbọ̀n yẹn tó dẹ̀ máa tọ́jú ẹni yẹn tá a máa stabilize kó má dàbí tí ó send message sí ni pé ẹ̀ẹ́n ẹ ti push wa síta òun ti ṣèṣe nísìn òun béèrè owó nísìn owó márúwá mo ní àlówó márúwá mo sọ fact fún ni he wasn't happy with the message mo fẹ́ lọ wo message máa ti arákùnrin náà last year àwọn lára àwọn tí wọ́n jáde kọ́lọ́n bá wa foríjì Eh, èyí tí wọ́n tó tọ́ yìnbọn fún tó kúnú wọn yẹn kò ń ṣe eh, Sàtì ni mò ń sọ there was another person but mo ní dárúkọ ẹ̀ mo fi lọ́wọ́ mẹ́sẹ̀gì máa tiẹ̀ ni he wasn't happy with, the, with my response a ti sọ̀rọ̀ ní last week but nígbà tí mo wá rí àkáǹtì tó sẹ́ndì sí mi wọ́n pé ah, ṣé ìbáwó ta ní náà nínú àkáǹtì wa lélẹ́yìí I don't think it's about any figure that is fantastic. And I'm talking about in dollars. Gbogbo owó yẹn bí a kì í kàn fún yín ní a bit of capture kò kò kò wọ forty thousand dollars. Fat lẹ́gbọ́ lẹ́nu mi lálẹ́ yìí o. Gbogbo owó tó wà lọ́wọ́ wa nísìn kò wọ forty thousand dollars. Ṣé forty thousand dollars la máa fi ṣe rally síta? Mo ń béèrè lọ́wọ́ yín tẹ́ ẹ sọ pé ká jáde ni o. Mo ń béèrè lọ́wọ́ yín ni o torí pé ó easy ká sọ pé ká jáde but we must prepare for every eventuality because ìjáde ta fẹ́ jáde it should be the a gbọ́dọ̀ jáde ká máa tó fẹ́ wọlé àti fail nìyẹn ó bẹ́tà ká máa ti jáde ká ṣe máa gbáradì ká máa gbáradì ẹ̀ bọ̀ ó ti ń pẹ́ ẹ̀ ń pẹ́ because a gbọ́dọ̀ prepare dáadáa because diaspora sì fi sanwó fún Àgbàlá Gabriel kò sí ìtọ́kàn wọn pẹ̀lú Yorùbá nation èmi ò dẹ̀ mọ project mélòó la Àgbàlá Gabriel fi ṣe tó fẹ́ fi solve problem gbogbo tó ń ṣe nísìnyí kò tí ì dọ́dọ̀ tèmi lọ́dọ̀ àwọn fámìlì mi níjẹ̀bú so i expect pé kí n sọ fún fámìlì mi pé kó lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel kó ràn wọ́n lọ́wọ́ no we need a Yoruba government to take care of all that problem but nígbà tá a bá ń dáwó fún àwọn àwọn project bẹ́yẹn that means we are not serious people mo sorry gan ita wan diaspora that's the way i see it we are funding something that we should fund the right channel But what we are saying is that how do we fund this movement to get ourselves out of the mess? Ṣé ẹ rò pé Tinubu àti Tolu Elémelu bàbá kan wà lẹ́yìn Tinubu mo sọ fún yín pé bàbá criminal ni Tinubu mo sọ fún yín pé àwọn Ṣàgórì àwọn náà fẹ́ take over lẹ̀ Yorùbá the Lebanese Ṣàgórì bàbá frosted criminal ni wọ́n ó wà lẹ́yìn Tinubu ní France ní gbogbo gbogbo òṣì tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní France tọ́nà àwọn jó Peace Square tí tí Macron wọ aṣọ Yorùbá nation tó àbáṣọ Yorùbá tó ń tanra wọn bẹ̀. So we want to push out we are ready to push out the strategy to push out is not a problem but how do we fund the last part of it? Only question Only lay. Only good day sir please even if i purchase marwa make i dey take work feed my family money who is going to buy that i wish we had the fund mo kí gbogbo alẹ́ nǹkan sí ní gbogbo bí kíbi tẹ́tí ń darapọ̀ mọ́ wa mo wá tó wá béèrè pé ìlú wo ló máa báàkì wa. ìjà wa náà gbé àwọn ìgbésẹ̀ ní àwọn ìlú tá a wà number one ẹ rule out Britain as a country to my back wa nínú Yorùbá nation tá a gbé dání if anybody thinks Britain will back us is a complete lie what we have delivered to them is part of the diplomacy and they are worried most often before I went Eshigoni's safety domain for the super chat that King Charles letter wa ti wà ní iwájú King Charles I'll leave it like that Letter that a gbé lọ sí number ten Downing Street ó wà lọ́wọ́ King Charles Lower lower by anything. and they're waiting pé kí ni the next move wa and our next move is we want to come out in big massive rally that will then hold southwest back to us but we must prepare that taba jáde sí Lagos ìsìn Sanwó-Olú máa ní kán yìnbọn pa wá but àwọn àwọn family ẹ̀ lọ́ máa yìnbọn pa láṣẹ Èdùmàrè they will attack us heavily that is the intelligence that we are getting taba jáde nísìn any our outing again now it will be bloody by the security agency. And they're preparing for Igboho to make that announcement. Wọ́n dúró pé kí Igboho àti Baba Akintoye kó announce jáde. And that's why we must be ready for the worst case scenarios if truly we want to go. I want us to go tonight. I want us to push out by this early morning and shut down the whole southwest. That means pé a ti tẹ̀ wọ́n nírò nìyẹn. A lè gbọ́dọ̀ tẹ èrò yẹn pa kò gbọ́dọ̀ dìde. Because tabanika àwọn èèyàn jáde wọ́n ò bí baálẹ̀ kan àbí ọba kan ni mo sọ ní àdúgbò yẹn kó point sí pé ilé àwọn ọmọ tó jáde nìyẹn á jẹ́ pé a ti Fairly project pé kó jáde so better ká má ti ní kẹ́nìbọ̀dì jáde because àwọn ọba àtàwọn baálẹ̀ àdúgbò àtàwọn ọmọ ọ̀ta lọ́mọ pọ́ìntì pé àwọn tó jáde lọ ṣiṣẹ́ yẹn lélẹ̀ ọlọ́pàá ò gbọ́dọ̀ tún wọlé fi lọ mú anybody nígbà tá a bá ti jáde. If we cannot reach the peak of that, we should not go out yet àná pé nǹkan tẹ́ fi gbọ́ lálẹ́ ẹ̀kọ́ ni mo wá sọ fún yín o but I'm being very factual here I am behind the scene I've attended multiple meetings in the last couple of days they are all confidential wọ́n bẹ̀ mí kí n sọ anything jáde nínú meeting yẹn but based on my own intelligence if we go out now we must not be thinking of going back in tàbá dẹ̀ mọ̀ pé I ìfẹ́ ṣe yẹn let us continue to prepare and gather the i know it might look like ah, Koiki ó ń pẹ́ jù but it is getting closer and i think close the ẹ Oda be ó dàbí ẹni tó fẹ́ múyàn ni àwa ta fẹ́ múyàn ìwọ náà máa ṣọ́ báwa ṣe ń ṣọ́ wọn làwọn náà ń ṣàwà wọ́n mọ́nítọ̀ Ìgbòho gan wọ́n fẹ́ jẹ́ kó make announcement pé kó jáde wọ́n dẹ̀ ti sọ fún Tinubu pé kò kò kò gbọ́dọ̀ má make every security on us tàbá ti jáde. báwọn èèyàn máa ní bọ̀ Koiki táwọn àtàwọn Biafra ìbájọ jáde together for the fact I can tell us that nobody knows when the Biafra will act in that area tàbá we can push along the line together but I don't know yet because I am not in their government and Simon is not sharing that intelligence with me before he was you know invited as far as I'm concerned he's not arrested he was invited and anybody could be invited so lórí ọ̀rọ̀ Nibula níbo I can tell us that we are back on the track pẹ̀lú Yorùbá nation that's number one a ti defeat gbogbo àwọn ìjìnlẹ̀ Marcus àwọn black devil àwọn àjàkálẹ̀ àrùn àwọn ti Dublin gbogbo àwọn jagbajagba yẹn á ti defeat wọn they are out of the picture because wọ́n mọ̀ pé àwọn ní country kankan but they have they have not been able to accept the truth kó bá wọn dúpọ̀ ní tìrì kó máa release audio lójoojúmọ́ gbogbo yẹn fàbú ni anybody that is still in that line tó wà ní abroad èyí ti ní mental problem ó yẹ kó check in ní gbogbo nearest hospital ní abroad bẹ́ẹ̀ tó wà nàìjíríà wọ́n ní lè tọ́jú ẹ̀ so máa ní sùúrù ká gba yorùbá nation ká tó lè tọ́jú ẹ̀. a gbọ́dọ̀ gbé àwọn ọmọ wa jáde nísìn débi pé ọlọ́pàá máa tún lọ sínú ilé wọn lọ mú wọn níjọ́ kẹta. ẹ gbọ́ mi dáadáa yẹn wa ẹ má bínú pé mo ní kámẹ́rà kan níbí báyìí mẹ́rin mẹ́ta wà níbí báyìí mo dẹ̀ wà lórí Twitter space mo dẹ̀ wà lórí laptop mi so I'm moving my eyes because wọ́n ní ojú lọ́rọ̀ wà. We are not going out and we are not we, we are not gonna be going out mo fẹ́ sọ mo fẹ́ sọ òyìnbó mo fẹ́ yẹ ká jáde kí Ìgbòho sọ pé yá gbogbo yẹn jáde ká dáàrin méjì ká sá. because Sultan of Sokoto sọ fún Tinubu pé àwọn mọ̀ kó ti fi Yorùbá nation fi wọlé ní election tó lọ yìí but kò tún nílò Yorùbá nation fi wọlé ní the next one again o and that's why there will be a new political party of a break APC of a of a break APC mọ́ Tinubu lórí so agreement tí Tinubu fẹ́ ṣe fún wọn ni pé táwa bá ti jáde pẹ́rẹ́n òun máa ṣe ò fọ́ọ̀sẹ̀ lé wa lórí láti fi proof fáwọn náà ti pé òun lòun sì fi ṣe president ní after twenty twenty seven I hope you are listening to what I am saying. Bọ́lá Tinubu agreement ó ti fi Yorùbá nation fi wọlé eléyìí wọ́n wá sọ fún pé kò lè jà wọ́n mọ́ again So if we go out and do any outing tonight, tomorrow, next month, in six months' time, Tinubu will use every security apparatus to attack us back because ó mọ̀ that is the final straw and we must also prepare for that so ibita tá so we are now at the line of we go out and we break it or we go out they pick us they attack us we push back and that means another ten years Ali mama soro máa sọ̀rọ̀ nation and I don't want that situation and I'm sure that most of you do not want that situation as well we need not the thousands of people but the millions of people and they are ready to come out One in ní láti anybody money nísìnyí pé people are ready to come out and they will come out if a clarion call is made by the leader of the Yoruba nation, Professor Adebanji Akintoye, tonight. But we must not give room for the loss of lives of thousands. Even if there will be, we must be prepared to save millions of people as at the time that we are coming out. Mukent America, happy Thanksgiving Day. Ẹ send the turkey sí mi ni. And I believe this is the reality of Yoruba. Book analysis Coca Cola need money sin. The reality is money. Gbogbo platforms tó campaign fún Yoruba nation should be talking about money. How do we raise money? èmi ò fi jẹ́ kí platform tèmi kan sọ pé èmi mo gbọ́ owó kan kíní kan kíní kan gbogbo yẹn ẹ kàn máa lọ máa gbọ́ show wọn ni o it's a waste of time fact lẹ gbọ́ lẹ́nu mi doesn't matter how good they are it's a waste of any platform that is not talking about how to raise money for Yoruba nation now is a waste of time they're wasting your time they're not wasting my time and it doesn't I don't care whoever the platform is gbogbo ẹni mo fi sọ mi báyìí send ẹ sí wọn any Yorùbá nation campaigner tó sọ̀rọ̀ bá ṣe fi rí owó nísìn ẹ̀ wọ́n slow ìrìnàjò yìí down wọn ò fẹ́ jẹ́ ká tètè gbà á bẹ́ẹ̀ ni pátápátá là ń fọ́jú we must come out to finish the project and that is where we are right now we need to complete this project there is not a time frame but there is also a time frame the most important thing is èwo lẹ́yìn fẹ́ ń bẹ̀ because if we're looking at the time frame the time frame is the 2027 is getting closer again and the politicians have already started their strategy how to deceive our innocent people they've been back. we should start recruiting 100,000 warriors. Who's going to fund it? We're still talking about funding. <laughs> the people are there. <laughs> I don't think anybody understands what I'm talking about tonight. Recruiting people. So you're just going to be recruiting people. So so you put 50, even if you put five people in your house, I mean, I don't tell you how many numbers of people in my own house here. But I just showed you that it cost me about 50 pounds just to buy takeaway tonight. So if I put 500 people somewhere, how do we feed them? How do we make sure that they are at least to some extent, not like they're going to have foster, you know, luxury because they're sacrificing themselves, but how do we fund it? That's the reason why I'm talking tonight. No sort of funding, and so we warriors. We have the people there, we can recruit more, and we can even move them out of particular area to another area even out of Nigeria if we have the fund but the question is do we have the fund àwọn kan wà we will train them more than each other because people have to be trained you know more than each other are we gonna train them the question is who is gonna fund all these and how do we fund it òun ni ìbéèrè tí mò ń bi gbogbo alálẹ̀ àbí láàárọ̀ yìí àbí lọ́sàn-án torí different time zone ni gbogbo àwa ẹni tó wà ní Australia ti wà láàárọ̀ àwọn tó wà ní China ti wà lọ́sàn-án and we have people watching us from all over the world the movement is stabilized better than what it was just after you know two by two did all the nonsense that she did. I can tell us that now. We are more stabilized, but the part is now is we need to coordinate the remaining part so that we can achieve our dreams quicker, excuse me, than where it is right now. And Baba Akitoye and are doing all their possibly best. And that's all I can tell you. Because one, rán mi sí pé kí n go further than that. And in bá sọ nobody should doubt it. Because I am fully involved in this program of Yoruba Nation nobody should have it in their doubting mind pé they are not doing anything they are doing a lot but we must fund it so that we can achieve it that's what I see in the grey area tó kù. there has been a lot of rumors and all kind of I've read from different platforms and all that but we àná not like nígbà tí àwọn Biafra ná ninety five thousand dollars for lobbyist I was aware of some travelings of some of our people that they were making some you know, I don't want to go into all the details. Don't I need the kan. And people castigated people that owó fi kówó journey. We are good at that, our Yoruba. Àwa ń rí Biafra tó ń declare. Àwa wanya ṣẹnu wanyawanya wọnyọwọnyọ. So you want people to give you all the details of what they are doing with funding ṣé ìgbà táwọn Biafra náwó yẹn ṣáwa mọ̀ pé wọ́n náwó yẹn ṣèbí létà la ṣe ń gbọ́ nísìn like I said a lot of people that travel that I'm aware of and they need that funding ìmí kò ń ṣe gbogbo owó ló máa ló máa sọ nǹkan tó fẹ́ fowó yẹn ṣe fún yín that is the problem that we have in this movement àwọn kan ti wà too adamant that gbogbo ń tẹ́ fẹ́ ṣe yẹn àfẹ́ rí ó yá ẹ fún wa ní ẹ wa ní invoice ń tẹ́ fẹ́ ṣe èmi á fún yín ní invoice so mo gbọ́dọ̀ fún yín ní invoice pé mò ń ra bọn mo ń ni as a question so tí bá ra bọn nísìnyí mo gbọ́dọ̀ sọ fún yín pé mi ra bọn tí bá tẹ̀ wá sọ lórí program pé mo ra bọn ẹ̀yin gan ni sọ fún yín pé orí òpè ẹgbẹ́ ìbúwọ̀ sọ o smart ọ̀dẹ̀ nìyẹn ni tá a bá rán àwọn èèyàn lọ síbì kan pé kọ́ lọ ṣe one or two things mo gbọ́dọ̀ sọ síta nísìnyí so why are we like this? But because of these, you know, this castigation and eh, wọ́n kówó jẹ wọ́n kówó jẹ and that made a lot of people also as at àná wọ́n America àti àti France wọ́n connect mi lórí kọ́ọ̀kan tán ní wọ́n ní bàbá Akíntóyè ó ń support àwọn tó kówó jẹ ó ní kó má reveal àwọn tó kówó jẹ àwọn wo ló ń kówó jẹ èlò la ní gan tán kó jẹ èlò gan la ní tán kó jẹ but again nítorí wọ́n ṣe ń pè ní struggle nìyẹn because in struggle a lot of things comes with it àwọn tó fi dá ọ̀jẹ̀ kọ́ dá mọ́ nígbà tẹ́lẹ̀ omi bá gbọ́ pọ́n náà kówó jẹ àwọn pé ah ṣé ọ́fíìsì Yorùbá nation dé cash app ni programs like this people support it bá a bá ṣe ilé tá à ń ṣe gan sef àwọn èèyàn máa ń support any channel that is on YouTube doing whatever they are doing àwọn èèyàn ń sọ̀rọ̀ kó àtòbò tó ń support wọn ẹ̀rí táwọn èèyàn fún èèyàn lówó níbi tó ti ń sọ̀rọ̀ kó àtòbó ni wọ́n support now ṣèbí mọ̀ wo bèbí kan nísìnyí wọ́n ń pè ní Daisy ó bọ́kùnrin mẹ́fà sùn ó wà lórí TikTok and people are donating to her gbogbo yìí náà ṣàlẹ̀ rí fídíò yẹn I think her name is Daisy or something ọkùnrin mẹ́fà ló bá sọ̀rọ̀ ló bá sùn ọmọ Ghana ni kò dẹ̀ kò dẹ̀ díyàn kò dẹ̀ everybody ti rí fídíò yẹn fáwọn tó rí and people contribute to what she's still doing on TikTok at least TikTok tí mo rí short view lórí uh, ó dà wà lórí Linda Ikeji ẹ lọ sórí Linda Ikeji ẹ rí girl tí mo ń sọ yẹn èyí tẹ bá ní Instagram ẹ lọ sórí Linda Ikeji ọkùnrin mẹ́fà ló bá sùn ọmọ Ghana ni ó wà lórí TikTok àwọn èèyàn dẹ̀ sì sanwó fún un àwa wá gbé life risk agbedani ẹ wá expect pé káwọn kan máa support wa kán máa fún wa lówó wọ́n gbọ́dọ̀ fún wa lówó náà because at the end of the day they are seeing something that you are doing táwọn ò lè ṣe apart from pé àwọn kan tó fẹ́ support the movement ẹ̀dẹ̀ ń dàrú ẹ̀ ń bàjẹ́ ẹ̀ ń fẹnu yín dàrú ẹ̀ ń fẹnu yín castigated so nígbà tí eh, beautiful sister mi àti dáàdì mi yẹn pè mí láti America àti France sister mi yẹn wà very upset pé àwọn mọ̀ pé rọ́lọ́pàá you know and I say everybody has to be careful because already àwọn kan bp wọn ó ti rise ju ibi tó yẹ kó lọ lórí ọ̀rọ̀ ìrìn àjò yìí but eventually there are some people there that wants to destroy the movement and their job is to say wọ́n ti kówó jẹ ẹ ẹ kò kò sí accountability wọ́n kówó jẹ àdẹ̀fẹ́gbà Yorùbá nation and it's because most of them yeah there is there um, there two account office fi sílẹ̀ fún ti ọ̀ràn míyàn yẹn tẹ́ bá send message sí mi whatsapp màá send the sí and I believe there's an update still going on on the YSDM so I don't know what is happening there so I can't speak much on the YSDM for now so our differences that we should put aside and work towards how our people will be free ìyẹn gan ló yẹ kó jẹ́ priority wa àti sọ differences wa you know we are we are putting our differences that is now affecting the movement ó easy fún yín kẹ́ jókòó sínú WhatsApp group sọmọ tán yìnbọn fún ní last year nísìn tèmi sọ fún pé àlówó márùwá ṣé tó bá di náírà tó bá dọ̀là nísìn mo tún ní káwọn kan tó wá jáde wọ́n ní sọ pé orí òpè Koiki wọ́n jókòó sí abroad pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ẹ̀ oníkàwá jáde kí ni ìtẹ̀sí sílẹ̀ fún wa tá a máa fi jáde that's the fact you want people to come out bẹ́ẹ̀ kóyàn five hundred síbì kan wọn ò ní jẹun lẹ́ẹ̀kan lójúmọ́ ẹ multiply two thousand naira by five hundred people and think about that whether once a day and multiply that by seven multiply that by thirty days kẹwàá sọ ètí yẹn jẹ́ who is gonna fund it ta ló máa fund it but people want to fund you know all other activities in Yoruba land by all these NGOs ìyẹn ò the solve problem Wow. o ṣé torí pàwọn náà wá síbí ìwà ká máa sọ pé ah ìyá ìyá ìyá ìyá ìyá kúbúrà ó má fẹ́ gbẹ́ ó dẹ̀ máa dédi twenty million àti àti rí one million ta ló máa bá wa dá sínú ẹ̀ káwá bẹ̀rẹ̀ sí raise owó níbí báyìí àwa náà lè máa ṣe yẹn náà ìyẹn ló easy láti ṣe ok ṣe lọ nàìjíríà ní sà ẹ̀rí náà fi wo program ní nàìjíríà <laughs> ẹ ti padà sí bẹ́ẹ̀sì ìnáwó àti internet welcome back sir àbọ̀rọ̀mọ̀ yẹn nísìn so that is where we are so let me appreciate some of us quickly kó tó di pé ah, máa bẹ̀rẹ̀ sí wind down though wọn ti kàn mí náà but at least kí n kọ ka comment yìí ká dẹ̀ dúpẹ́ tabarẹ́ tó fi pè wọlé you know my line is open I can at least tábà ti pariwo kan neighbor mi sùn ìyàwó mi dẹ̀ ti lọ sùn àkótẹ́ ti sùn mo ṣe màmá ṣe prayer lọ́wọ́ ẹ jẹ́ kí ẹ̀yin èèyàn wa tètè wọra kí ẹ ti darapọ̀ mọ́ wa torí kẹ má bàa ní àfojúpa rẹ Mr awoyifa awoyifa Gabriel Olúfẹ́mi mo kí media oní kò sí ọ́díò lẹ́ǹkan ọ́díò wà ń bẹ́ẹ̀ ẹ mọ̀ pé network glitch Nàìjíríà problem ni mo ń gbọ́ pásítọ̀ kan tàwọn ti east south east màá play nǹkan tó sọ lórí ọ̀rọ̀ Biafra ntí ẹ̀mí sọ fóun ẹ má dáàtì tó ṣẹlẹ̀ ní Finland èyí ń bọ̀ ẹ wòtòwòtò gidi ni o tó bá ṣàn lọ sọ́nà south east wo lè dáadáa má sọ pé o gbọ́ kankan kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ online o Japan lẹ lọ ìyẹn lẹ mú mi dání ẹ bá ti pè mí èmi náà fi lọ ìlú yẹn àwọn ìlú dáadáa ẹ bá ń káàkiri àwọn ìlú yẹn wọn mọ̀ pé o ṣe o wáyé tó dáa mo kí aṣíwájú Jagomolu wọ́n ní why do we have few leaders in Yorùbá nation movement Why only Sunday Igboho and Professor Akintoye? Out of all the Yoruba leaders in Yoruba land, are they all scared? Um, it's a good question. Some of them are not scared. But wọ́n fẹ́ kí Yorùbá kó lọ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Kí ló dé tí Bọ̀dé George dá sí? Ètè mi dry, ẹ má bínú bí ṣe ń rí lórí screen yìí kò tẹ́ mi lọ́rùn. Àwọn pé ọ̀dọ̀ wa ń bíbà, àmọ́ fẹ́ jẹ́ kó wà moisture ni and I'm feeling that it's a little bit dry ẹ má bínú ó more mọ́ra ni because you gotta keep it moisture if not the body could be the bàbá wàhálà ni ìyẹn ló máa so better kó wà moisture because people will be asking why do you do this all the time it's just to keep it moisture it's better to be moisture than to make it dry and then it burst and then our Diego. The reason why people, our elders, are not supporting the movement, um, most of them, they are part of the Nigeria that they are chopping and they are not chopping. Um, ọ̀dọ̀ ta ni mo ti ń gbọ́ program kan tán ní tán ní bàbá yẹn ní òun á prefer kóun ti kú ká tó gba Yorùbá nation àwọn àgbàlagbà so most of the people in their 70s uh, are scared that in town fight only Lord lọ dogun àwọn ò dẹ̀ fẹ́ witness ogun táwọn máa so anybody in their 70s in Nigeria that are Yoruba people tí the new ní ọkàn akin wọ́n fẹ́ Yorùbá nation because one mọ̀ pé tí Ìgbòho bá jáde ó máa government ma attack Ìgbòho àwọn tó bá tẹ̀lé Ìgbòho náà máa attack government ó dẹ̀ máa di yánpọnyánrin ó máa di wòtòwòtò now the question is if tó bá jẹ́ pé gbogbo wọn support wá kó pressure lé government pé àwọn ọmọ tó ń pariwo Yorùbá nation ẹ jẹ́ ká jọ jókòó pẹ̀lú wọn ká bá wọn nọ́dánà sọ̀rọ̀ bó ṣe máa pín Nàìjíríà tí kò ní mú ìjà dání but ṣé àwọn tí ó ń endorse Tinubu nísìn tó jẹ́ àwọn Yorùbá ṣáwọn yẹn là ń dúró dè púpọ̀ nù wọn they are not going to support Yorùbá nation campaign because wọ́n prefer bí Tinubu ṣe wà níbẹ̀ ọmọ wa ni ẹ jẹ́ kó ṣe é ó dẹ̀ ti ń ṣe é ó náà máa settle Nàìjíríà kódà gbogbo àsọdùn tó ń sọ Buhari sọ jù bẹ́ẹ̀ lọ so I hope that answer the question so out of all the leaders Afẹ́nifẹ́re nísìn wọ́n ti pín sọ́nà mẹ́ta àwọn kan ní àwọn support wa but àwọn ò lè fún wa ní full official endorsement ìyẹn tí àwọn sí baba Adébánjọ níta bàbá bàbá yẹn ṣì wà láyé jọdẹ ti lọ ní at ninety five kọgbọn ògbúrò wọn tọjọ mẹ́ta àgbàdẹ ti dé gan àwọn ti fashion àwọn ti àgbà ti dé àwọn yẹn ti lọ jẹ múlàmúlà lọ́dọ̀ Tinubu ní Aso Rock Tinubu ti sọ fún wọn pé èmi ṣàlẹ̀ ń bá ṣe ẹ má tẹ̀lé Ìgbòho àti bàbá Akíntóyè o torí Tinubu mọ bàbá Akíntóyè àti Ìgbòho dáadáa o ó mọ àwọn méjèèjì dáadáa kò ń ṣọ̀rọ̀ eré lélẹ́yìí o dènà àwọn olótú jẹ́ leaders wa nílé ìbándo de Gani Adams òun ò mọbi tóun lọ ń tiẹ̀ òun náà ibi táwọn ọmọ Yorùbá bá ń lọ lòun ń lọ èmi ò rí pé ibi tọ́mọ Yorùbá ń lọ ni Gani Adams ń lọ o gbogbo mo fi ń sọ ní bíbá ta ló tún jẹ́ leaders ẹ fún mi lórúkọ wọn if all these leaders stand, à especially the politicians they are still part of our leaders or our elders but they are not going to endorse it because any endorsement of Yoruba nation by any one of them will be the end of Nigeria because at the end in Nigeria we are going to bring out a new constitution ẹ rí i pé even though pé mo jáde lẹ́nu jọ́ mo sì ṣe bí etí bàbá Akíntóyè sọ pé ká máa kà fún yín mo ṣe bí méjì jáde mo sọ̀rọ̀ nípa rail mo dẹ̀ sọ̀rọ̀ nípa mineral resources mo rí eh, ẹ̀gbọ́n wa ọ̀sẹ̀ ẹ̀gbọ́n wa náà ni gbogbo wọn jù wá lọ àbí kí lorúkọ ẹ̀ ìtò jẹ́ mineral minister ẹ fún mi lórúkọ ẹ̀gẹ́ ìnú orúkọ sápá mi lórí tìjọba Tinubu yìí ni o minister for mining ẹ̀jẹ̀ ń google ẹ̀ ó wà ní France pẹ̀lú wọn gbogbo náà lọ́ọ́ máa sọ pé àwọn máa ṣe nǹkan kan minister for mining Nigeria Délé Aláké Mr. Dele Alake is the Minister of Solid Minerals Development for Nigeria. Alake is a Nigerian journalist, activist lòun náà. Ọ̀nà ọba Tinubu ṣe ni òun ló dìde sọ bí position tó fẹ́ fún Tinubu òun ló sọ fún ó sọ ní interview wa ó ní I told Tinubu the position I want lóòótọ́ journalist ni activist ni is a technocrat he was the commissioner for information and strategy of Lagos State nígbà tí Tinubu jẹ governor láti 1999 to 2007 he was also the communication adviser and confidant of Chief Moshood Kashima Wabiola the winner of the night so àwọn ti wà nínú géèmù yẹn ti pẹ́ so expect Dele Alli Dele Akereke náà bá ṣe ìjọba Tinubu tán nísìn ó lè wá jáde nísìn kó ní à ah, Yorùbá dẹ̀ ló yẹ kí Yorùbá dá dúró owó ti wà lọ́wọ́ ẹ̀ but for now Dele Akereke ò ní endorse Yorùbá they are still all part of the Yorùbás to yẹ kó sọ̀rọ̀ but ṣẹ́ni tó wà nínú gọ́ọ̀mẹ̀ntì Tinubu ló máa sọ̀rọ̀ so àwa ta wá fi push out ànírú owó tí Dele Akereke lásán ní lọ́wọ́ bí Délé Aláké ṣe wà nísìn nothing less than a million dollars ó wà lára ẹ̀ nínú position tó wà yẹn because gbẹgẹmúnú owó ló wà yẹn because that is one of the sectors after the crude oil tó mọ́ wọlé fún Nàìjíríà solid minerals and for you to be a minister in that sector ah Délé Aláké ní one million dollars bó ṣe wà yẹn báwa bá ní one million dollars lálẹ́ yìí ẹ bí bàbá Akíntóyè kan bá declare mi kan máa máa portion pé ọmọ kí ló ń ṣẹlẹ̀ bàbá declare náà màá dẹ́ sọ fún Ìgbòho pé one million dollars ti wà ẹ ká lọ declare kí ló tún bà wá lẹ́rù but àtẹ̀ ní forty thousand dollars nínú account ṣé yẹn la fi lọ declare so ẹ jẹ́ kí a mọ ibi tó kù sí o tabadẹ́wà mọ̀ pé a ní owó lọ́wọ́ pé Kóìkì ọmọ ó dà pé àwọn diaspora tó yẹ kó fund the project yìí wọ́n wà in doubting Thomas wọ́n sì fi máa dá sọ̀rọ̀ Àgbàlá Gabriel Oríyọmí Amuzati Kokun Foundation ẹni tó rí ń fọ́ kàdá sọ̀rọ̀ bàbá gbàgede mọ̀ èmi òkúkú raise owó kọ̀ọ̀kan fẹ́ni kọ̀ọ̀kan bíbá yàtọ̀ sáwọn tó bá jẹ́ Yorùbá nation nìkan la lè raise owó fún èèyàn kan rí fọ́ kíní kan that means pé tàbá jẹ́ pé àní rí funding ẹ jẹ́ ká ti agídí bọlẹ̀ o ká lè tètè gbàrà wálẹ̀ o ẹ jẹ́ ká ti agídí bọlẹ̀ agídí yẹn dẹ̀ ni pé tá bá ń dúró pé bàbá Akíntóyè ló máa wá sọ fún wa pé ká ta agídí bọlẹ̀ a máa pẹ́ o torí bàbá ti sọ ọ ti sọ máìndì tiwọn fún wa at eighty nine a lè push bàbá yẹn ju bó ṣe yẹ lọ mọ́ àwa tá fẹ́ lọ la máa wá ta gidi bọlẹ̀ tá bá wá ta gidi bọlẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí halẹ̀ mọ́ wa Ìgbòho á mọ tó máa ṣe I'll leave it like that ọlọ́gbọ́n ló máa yé òmùgọ̀ ló máa béèrè pé kí n túbọ̀ ṣàlàyé fáwọn mo sọ̀rọ̀ nípa mineral resources nínú program tí mo post out sector yẹn ẹ̀ ibi tó wó gidi wà bẹ́ẹ̀ ni so mo hope question yẹn has been answered bàbá mi aṣíwájú the leaders there are also many leaders tẹ́ wo chief imam mo send message sí wọn because a lot of people were asking me ah, Mr. Koiki ah, àgbúrò chief imam mo kilo ló ṣẹlẹ̀ àbí ó ti dalẹ̀ ni torí kò ń pẹ́ ọmọ Yorùbá àbí ó ti gbàbọ̀dé ni àbí ti no no no no I send them a message um, wọ́n the nala àlàáfíà làwọn wà wọ́n ní gbogbo wọ́n ní ṣe mo mọ̀ pé ọ̀dọ̀ wọn ní Kwara Eh, ibẹ̀ ni wàhálà máa pọ̀ sí jù ní Ìlọrin gbogbo àná rẹ̀ la mọ reason why tá a bá wa múra dáadáa ẹ kí lè rò kó máa ṣẹlẹ̀ ní Ìlọrin ọlọ́mọ ẹ̀kọ́ lé gbogbo àdàmú so chief maamu ń ṣe wọn bá tọ́ lè ṣe in preparation for any eventualities with the little resources and I believe I saw another video of him video méjì tó send to me mo posted wọ́n lọ ṣèkan nínú stadium wọ́n dẹ̀ ṣèkan nínú hall mọ̀mọ́ tó ń ṣe níbẹ̀ wọ́n dẹ̀ ọ́ sì ń sọ̀rọ̀ dáadáa lórí yorùbá náà ni yorùbá gbọ́dọ̀ lọ and what more do we want from him àká máa gbé wọn wá sórí program ká máa béèrè question ṣé wọ́n ti yàgbẹ́ ṣé wọ́n ti jẹun ṣé wọ́n jẹun ṣé ibi ń pa wọ́n ká lè sọ pé wọ́n tọrọ owó torí pé everybody nísìnyí ló ń tọrọ lẹ́ẹ̀fíìpọ̀ máa tọrọ owó <coughs> so chief imam is doing very well and is one of our leaders. Ìyá Jagun she's extremely well she's doing very well. Àdènà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bá bàbá ṣiṣẹ́ you know quietly tó yẹ pé a ní láti expose wọn síta but ẹ jẹ́ kí n tún ọ̀rọ̀ yẹn sọ lẹ́ẹ̀kan sí area yìí tá a bá ti mọ̀ pé àní ní owó tá máa fi parí ìrìn àjò yìí ẹ jẹ́ ká ta gidi bọlẹ̀ o mo kọ̀ ń tà láti rọra ṣọ́ ọ̀rọ̀ sọ ni ẹ ti máa gidi tí mò ń sọ o èèyàn méjì lè ta gidi bọ́lẹ̀ o káwa tó kú náà join wọn ah, ìgbòho gbọ́dọ̀ dé láti Germany ká tó bẹ̀rẹ̀ ọmọ ìgbòho ní láti dé láti Germany o èmi lágbẹnusọ ìgbòho ẹ jẹ́ kí ìgbòho wà ní Germany ẹ jẹ́ káwa ta gidi bọ́lẹ̀ tábà ta gidi bọ́lẹ̀ ẹ. Eh? How about the assuming? Assuming, give and take. Mo kàn sọ ni o, àníri ikú ọmọdé, àníri ikú àgbàlá, kọ́tẹ̀ pààyàn bíi márùn-ún. Ṣé fi pé ìgbòwá rẹ̀ máa gbà ni? Àsọ̀kalẹ̀ wa, àdá gbogbo ẹrù. Àkókò mọ̀ so wo. sówó, àkókò dá gbogbo ẹrù we shot everywhere down, gbogbo tí máa ń sọ yẹn, ẹ̀yìn activate rẹ̀. But ẹ̀yin ò fi tagídí bọlẹ̀ kí Ìgbòho máa bọ̀ ní Germany kóun wá kọ́kọ́ ta gidi bọ̀lẹ̀ mo bọ̀ ta ló tún wà ń bẹ̀ ọlá mi lẹ́kàn pẹ́ mo kí ẹ dáadáa mo kí ìyá wa Bùsí Òbí ẹni can Yorùbá do like Biafra when there is no more love ọ̀tẹ̀ àti rìkìṣí ni <laughs> well the Yorùbás are ready they wanna do but we wait and see mo satellite àwọn Biafra ó máa go in activation very soon very how soon I don't know but within the next one year gbogbo Biafra land máa ní access to free internet <sniffs> àwọn ètí ẹ ti owó burúkú wà lọ́wọ́ àwọn yẹn owó owó owó burúkú ni mo ń sọ kò ń ṣe owó kékeré o so owó tó ń pè ní owó so ẹ jẹ́ ká tẹ̀síwájú èyí tẹ́ wà nílé ẹ̀yin ò ní owó kan tẹ́ fẹ́ dá i'm not saying that pé kò ṣe pé a fi ń degrade yìí but a gbọ́dọ̀ ní wèrè o a gbọ́dọ̀ ní wèrè tó máa wèrè yẹn gbọ́dọ̀ a gbọ́dọ̀ prepare wèrè kan sílẹ̀ débi pé tẹ́ bá gbọ́ he níbẹ̀ yẹn kẹ́yìn náà kí wèrè yẹn kó jáde ni o àwọn politicians ẹ wọ́n fẹ́ jẹ́ ká lọ o wọ́n ti ń gbáradì fún twenty twenty seven o diaspora wọ́n ń wòkè wọ́n ń wọlẹ̀ pé bí a tó bá bẹ̀rẹ̀ làwọn máa dá sí mọ́ nísìn làwọn máa kò ń ṣe gbogbo wọn làwọn máa fowó sílẹ̀ but ẹ gbọ́dọ̀ ní wèrè tí ẹ máa tọ́jú pamọ́ wèrè yẹn gbọ́dọ̀ máa bí yín nú gan pé anywhere tó bá sọ pé bí ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn àwọn kan máa sọ fún yín pé ẹ má dá Koiki lóhùn ó ń tì yín ni ẹ sọ fún wọn pé yes ó ń tì wá síbi tó dáa at least àwọn ọmọ yóò ní jìyà ìwọ tó bá dẹ̀ ti bímọ ẹ consider àwọn tó ti bí consider environment tó wà. tá a bá túwèrè sílẹ̀ ẹ máa ń láìkì bàbá tìbẹ́tàn tá a bá tún wèrè sílẹ̀ ẹ a máa pẹ́ díẹ̀ ká tó lọ o diplomacy ò ní fún wa ní Yorùbá nation o ó kọ́ máa fún wa ní in táwọn Biafra ṣe lánàá declaration wọn lánàá United States of, uh, of Biafra is for them to continue to use that to the outside world ìtọ́ fi bá Nigerian government fà èmi ò mọ̀ o kẹ má sọ pé gbọ́ lẹ́nu èmi o but ìtọ́ máa bá Nigerian government fà ẹ́ eh well the money is right there in Nigeria but again ṣé Davido ló máa fún wa lówó ṣé Burna Boy máa fún yín lówó ṣé tí whatsapp ẹ̀ máa fún yín lówó ṣáwọn actresses actors tó jẹ́ ọmọ yorùbá máa fún yín lówó pé kẹ́ fi ṣe movement ẹ má yẹ ká tọ́ra wa o gbogbo wọn lọ mọ́nítàn tó ń lọ wọ́n ọ̀dẹ̀ fi dá sí o bàbá jókòó lórí pé diplomacy ẹ ten years from now àìtẹ́ tí débi kankan so ẹ prepare mind yín o ká mọ̀ bí tá à ń lọ. ẹ̀yin ènìyàn wa gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá ní orí ìkànnì yìí wípé gbogbo bó bá ṣe ń lọ bó bá ṣe ń ṣẹlẹ̀ jákèjádò orílẹ̀-èdè àgbáyé pàápàá jùlọ nínú ìjàǹgbara fún orílẹ̀-èdè wa òun la máa mú wá fún wa eléyìí tí ẹ ti bá wa ń gbọ́ yìí àrà ọ̀tọ̀ ni o ẹ̀yin ènìyàn wa bí ẹ ṣe bá wa ń gbọ́ yìí bí a ṣe mú wá fún wa ẹ má gbàgbé láti bá wa máa fi èròǹgbà yín sí abẹ́ fọ́nrán wa ẹ bá wa pín ètò yìí ẹ máa bá wa pín lógúnlógún ẹ bá wa pín lọ́gbọ̀lọ́gbọ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé orí ìkànnì yìí ó wà fún ìjàǹgbara ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá ara ọ̀tọ̀ nílẹ̀ tí a ti mú wá fún wa yìí o pẹ̀lú gbogbo bó ṣe ń lọ bó ṣe ń ṣẹlẹ̀ nínú ìjàǹgbara orílẹ̀-èdè Yorùbá a sọ fún wa wípé a ò ní jẹ́ kí etí wa máa di sí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ pàápàá jùlọ nínú ìjàǹgbara yìí Elédùmarè á sì ràn wá lọ́wọ́ a ò ní dààmú o ẹ má gbàgbé láti bá wa subscribe sórí youtube channel wa ní orí ìkànnì wa náà níbí ni èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show Odùduwà gbè wa o láṣẹ Ìdùmarè.